kìí ṣe pípa ọmọ yorùbá àti kàkọjá lọ pẹ̀lú àwọn ẹ̀rí àtọ̀rọ̀ àwọn olùkọ́. tó bá wá jókòó sínú ilé pé Allahumma fáàlé àbúwá rahmat ọlọ́wọ́n náà sínú kẹrẹ fún mi wọ́n sà fún mi tó wá gbọ́gbọ́ yé yìí síbi a pé ẹnìkan sóye tọ́lọ̀ má sì fi gbàdúrà kan wọlé wá wá a yìn a ní yìn náà ní yìn tábùú bá tẹ̀lẹ̀ sí àwọn èèyàn ní yìn wá ní àpá ah, ah, inú rẹ̀ ti wá yìí láì ọ̀já gbọ́ àwọn yóò sì lọ́rọ̀ lórí ẹ̀ ó

wọ́n sì gbàgbọ́ yé àkídà dáadáa wọ́n gbàgbọ́ olùkọ́ tó jẹ́ pé a fẹ́ káńsà níbi àgbọ́yé tó jẹ́ pé ń sáà fẹ́ káńsì sọ́kàn àwa ní sọ́kàn àwa fi fi náà. ń àwa ń bẹ náà wọn náà fún àbíà. ọwọ́ ló ń yé pé ọlọ́run nìkan ni ẹ gbọ́dọ̀ pé o Ọlọ torí pé jẹ̀díjẹ̀ ní ìlú ọwá ẹ̀ àbí mú rírun ẹ̀dá kò tẹ́ ní oògùn rẹ̀ inú ń lọ́mọ́lẹ̀ àwọn abẹ́rẹ́ ti dá ọlọ́run àwọn abẹ́rẹ́ ti dá ọlọ́run tó lé ibi ọlọ́run ọwọ́ اللهم ربنا نجم اللهم ربنا اشفع انت شافي لا شفاء الا شفاء ó kí sẹ́yìn rẹ̀ pé ẹ̀dá kò fẹ́ lóògùn lórí wọn yóò jẹ̀bi ìsìláàmù rẹ̀ wà pọ̀ ẹwà rẹ̀ náà sì ní ẹbí sí lọ́hùn ní ẹbí sí lọ́hùn tí ẹbí máa jẹ́ ẹrú rẹ̀ lọ́dọ̀ lọ torí ẹ̀ ó di dandan níbi gbígbáyọ àgbọ́yé wípé ọlọ́run nìkan òun ló ní gbogbo dáadáa lọ́dọ̀ òun ló sì ní gbogbo ònira tọ́lọ́fọ́ fara ni wá pé ká máa pe òun nìkan ibi tá a bá ti wá rí pípa ọmọ èèyàn káàkankan àwọn ọmọ èèyàn láàrùn sábàbí sábàbí lọ́mọ èèyàn wọn á jẹ́ táwọn ẹni ibi àwọn ẹlẹ́bọ àwọn ọmọlẹ́yìn àwọn tí wọ́n tọrọ máa yí tẹ́lá wá ọrụ ọ̀rọ̀ yẹn bí ẹ̀rí kọ́ pé àwọn ti gbà yí ọ̀dọ̀ náà wá ní ìnira ti lọ wá àwọn tó lò ní sáà ìnira kan lè ní wọn yóò àwọn akẹ́kọ̀ọ́. àtàkùn yà àmọ̀ wọn ìyẹn sì lè mọ̀ ẹlòmíràn náà pé òun lòún tí ó bá yìí ṣe báyìí kó bọ́ mẹ́ báwo ló jọra wọn tí ó bá ṣe báyìí kò ní bọ́ mẹ́ akọ funfun ìgbìmọ̀ kan atare mọ́kànlélógún ewúrẹ́ dúdú kan pẹ́pẹ́yẹ mẹ́ta tí ó bá tàjọ ó fi ṣe ìtanràn kàfárà kò ní bọ́m̀bẹ̀ ẹ lọ sọ fún un oná bá wọ̀ pé ajẹ́pẹ́ ní tó ti sábà bí o kò sábòrú mi kóhùn fún ní níbẹ̀ pé àwọn tí àwọn tí wọ́n wà ń díẹ̀ ìtàlà fẹ́ jẹnu a sọ fún wípé èyí tí wọ́n náà fẹ́ fún wọn yẹ tó pẹ̀lú ẹ̀ tó fẹ́ pẹ̀lú rẹ̀ yẹ ọlọ́ọ̀lọ́wọ̀ fẹ́ tí ó lè tí ó fi yẹ ké gbàgbégbàgbé lọ sọ́dọ̀ àwọn èèyàn yẹn tó tọ̀hún táwọn eléyìí ọ̀hún bá ti kú wọ́n bẹ̀ wọn ò lè bọ́. Ah, ibi tá à ń sọ̀rọ̀ lọ gan-an ni pé ọmọ ìyẹn ti tẹ̀ bọ́. náà pé tẹ́lá lọ fọmọ ìyá yín pé ẹ dábò fẹ́ ní gàrí lé ó lóun ò ní wọ́n fẹ́ lọ bá àbùkọ́ọ̀dì àbí àbùkọ́ọ̀fà ẹ dábò fẹ́ ní gàrí lé ẹ dábò fẹ́ ní tó rẹ náírà ó lóun ẹ̀tọ́ ẹlọ́dẹ̀ ẹlòmínú nípa ìtò ẹlẹ́wọ̀n sọ wípé tóhùn bá ti gbà nǹkan yẹ àwọn làwọn ń bẹ níbi rẹ̀ tí ó bá lè fi lọ wá púpẹ́ yẹ wá méje kò ní bọ́m̀bẹ̀ ìjìnà ti bẹ̀rẹ̀ nítorí pé àwọn táwọn ní ìgbìmọ̀ ọ̀gá fúnra wọn ó kò láyé bọ́ sí òkú ọ̀tọ́lọ̀ padà kọ́ kò láyé náà wọ́n kú bẹ́ẹ̀ mílíọ̀nù tí wọ́n ti kúrò láyé ẹni sọ pé tóun bá gba nǹkan kan lágbájá òní kò ní bọ́nú ẹ̀ yóò já tẹ̀lé àìmọye wọn náà ti kúrò láyé kí ló bàtà àwọn ti kúrò láyé àwọn ti dán láti fún wọn ayé gbogbo tó bá fẹ́ gbà sàǹfẹ́ kò rọ̀ náwọn ní kẹsàn-án àwọn ti dán láti fún wọn àwọn ti kúrò láyé ẹni òun ni ọlọ́run sọ pé kí òun padà fọ́dọ̀ òun òun lòun máa ń gba ẹ̀mí tó kú láyé tó àwọn bá sì gba tẹ́lẹ̀ kan kò tẹ́lẹ̀ tí òun àti kú láyé ti pátá ẹni tí ń gba nǹkan ní ń gba pẹ́pẹ́ yẹn tí ń gba àgbò tí ń gba màlúù dúdú mílíọ̀nù tí wọ́n ti kú láyé kí ló fà tó ti kú láyé táwọn kan fún láwọ̀ fẹ́ mọ́ ni. tó ó wà nínú fìdí sípò ọmọ èèyàn ká gbèmìlà ti bá tẹ̀ wá fún káfẹ́ fún wọn ó wà lójú pa àwọn èèyàn. fàyínà lè bá àdàtàlà àtàkùnlò kò tọ́ èkó e tẹ̀ kò dá ẹ̀sẹ̀ ò lè má kò lè dúró tọ́ ńlá lè má ní fi dúró wà náà àbí kó jẹ́ pé ní tó níta tó ní agbára láti fara kan ni láti tòlé lápẹ́ ni tó sì lágbára sí láǹfààní àbí kó jẹ́ pé ní olè yẹn fún wà láyé ní kò wà láṣẹ àmìhù lọ́yẹ̀rù kò wá sẹ́ni kan tó ní kápá ilé yìí àbí kékeré nínú ẹ̀ àbí àwọn ọ̀pọ̀ sánú ọ̀pọ̀. وهو المستحق للعبادة وحده دون من لا يضر ولا ينفع olùkọ́ ní sáàmùlọ́ ìwọ̀n ìtàlẹ́wò. ẹwọ àyà mi tó àtàtì náà àyà àtàtì àbàrà ètò máa tẹ̀lé ọ̀nà ìlú nílá إن أراد من الله بضر المن كاشفا ضر أو أرادني برحمة من المن ممسكة رحمته سورة النان آية 38 Bí ìrẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé, ta ní dá sánmà sílẹ̀, mọ yóò sọ pé ọlọ́run ni. Sura 39: nine. Àjùmọ̀ rẹ̀ àyà thirty eight. Okay. Bí ìrẹ̀ bá béèrè lọ́wọ́ wọn pé Salida Sama àti ilẹ̀, wọ́n yóò sọ pé ọlọ́run ni. Sọ pé ǹjẹ́ ìrírí pé kí ọlọ́run bá fi ìnira kankan kàn mí àwọn tí à ń pè lẹ́yìn ọlọ́run á lè gba ìnira rẹ̀ lọ. tí ọlọ́run bá fi ìnira kankan kàn hmm? àwọn ohun tí ẹ pè lẹ́yìn ọlọ́run a lè gba rẹ̀ lọ bí tàbí ó bá lórí rẹ̀ kárò ní wọ́n kò lè kó ìkẹ́ rẹ̀ dúró wọ́n a lè kó ìkẹ́ rẹ̀ dúró bí. ẹni ọ̀rọ̀ ọ̀dà ní ọlọ́run lùdú tọ́lọ̀ ń bá fi nira tó bá nira kan kàn mí káàkiri lórí àwọn àfàrẹ́ tó máa dàbí mẹ́rin ìlú nìlá àwọn kẹtẹ́ ẹ̀ ń pè yàtọ̀ sọ́lọ̀ ibi tí a gbà kéèsì àpèjú ogun wa lẹ́kan ni ọ̀ àwọn kan tí wọ́n ń pè wọ́n sọ wípé oṣó lápèjú rẹ̀ wọ́n lè káwọn gbà ní àjẹ́ ní káwọn gbà ní àwọn ẹgbẹ́ emèrè wọ́n ní káwọn gbà ní ọmọ kan ọlọ́wọ́ sẹgbẹ́ mèrè mọ́ abáni láwọn ọgbà ní ọ̀rọ̀ bí twenty-five thirty years ló ń sọ yẹn wọ́n lè láwọn ọgbà ní sáàtì gbọ́dún náà yìí báyìí lọ́nà lọ wọ́n ní nǹkan táwọn ọ̀rọ̀ ọjà ìdìbò bẹ́ẹ̀ lọ kí ni nineteen ninety ninety eight six kìíní ẹ̀ abẹ́rẹ́ yẹ ẹ́ ẹ́ ọ̀rọ̀ thirty torí nàìjíríà kìí ní sáà tó lọ fẹ́ràn ti parí ilé mi bọ́ nàìjíríà wọ́n ní ẹ̀yìn táwọn ń bá ní ọ̀dọ̀ bàbá àbára fi kéwú ní nílùú nílùú wa iná nígbà náà àti ìrìn àjò kankan wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ òun náà ní sọ pé jẹ́ láwọn gbà ní ó ti àìsàn ti mú

abilékọ kan náà òun náà fẹ́ kó nínú ẹgbẹ́ ẹgbẹ́ yìí ó láwọn máa lọ sórí òkun lẹ́kọ̀ọ́ káàlà máa fi ní sílẹ̀ máa ọjọ́ kò tó lórí àwọn sì máa lọ sínú afẹ́fẹ́ táwọn kan wà bẹ́ẹ̀ àwọn sì máa fi pàdé ìgbà tó ní oko nígbà tí ìrẹni tó gbọ́ àbídà yìí lókè é ṣe mùsùlùmí ẹ tó gbà sílámù kọkọ ẹ tó fẹ́ gbogbo ọ̀nà ló náà dà àbá àwọn máa ń sọ pé àwa ọmọ tí ó ká máa ka àkùrán ká máa ṣàdúrà fún ó tún gbọ́nà míì náà tó jẹ́ ti àwọn olóògùn Yorùbá nínú alìmùhímù wọ́n sápò láàrin ó sábọ̀ lọ́rùn wọn àwọn nǹkan tí wọ́n máa wá pè tí wọ́n máa ń dárúkọ pé wọ́n fẹ́ gbà nǹkan báyìí wọ́n fẹ́ gbà nǹkan báyìí ìkan sọ fàjẹ́ fẹ́ gbà òtún fẹ́ gbà ògùn fẹ́ gbà tàgbó fẹ́ gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ni máa tẹ̀lé wọn nà ní gbóhùn ìlà àwọn tẹ́ẹ̀ máa gbà nǹkan fún yẹn tí wọ́n kápá ìnira tí ìnira bá dé wọn ò kápá ẹ̀ àwọn olóògùn onígbàgbọ́ wọ́n gbajúgbajà láwùjọ tá wà ní ìlera àwùjọ yìí orí yìí nínú ara lọ́dọ̀ ara wọn gan ń sọ ebi bá ń pààyàn ebi pọ̀ lóró ebi pàjẹ́ ebi pẹ̀lẹ́gbẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn àgbà pé àlè fún wọn ní sáfẹ́ gbà àwọn tí wọ́n rí láti fún wọn ní sáfẹ́ gbà tó yé ní kù àwọn ọmọ ẹnu wọn ni tí ń rìn ìrìnà àwùjọ yìí mo fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé ṣé ẹ ti fún wọn láwọn òfẹ́ mọ́ ni ẹ fún wọn lẹ́ràn ẹ fún màálù dúdú ẹ fún màálù funfun mo pa tí òbèrè náà ẹ fún mi síbẹ̀síbẹ̀ ní àwọn àwọn ìbọn ní ìṣòro ìbọn ní àdáwọn àwọn èèyàn sì lọ sí dókítà ọlọ́run ọgbọ́n tó wọ́n dé lọ́wọ́ àdá àtọ́lẹ̀ èèyàn kan sí ọmọ èèyàn mi kan ni mo ní kọ́mọ̀ ó ti tíkì òun pẹ̀lú àlàyé ká sí yìí wọ́n láwọn gbà tó rẹ̀ pa ọmọ bàbá tó rẹ̀ sẹ́fẹ́ bá ti wáyé orí tó rẹ̀ náírà nínú àwọn kìí yẹ̀wò bá rẹ̀ ó sànù ìdílé ó ní ònírí ìtẹ̀sán tàbí wọ́n lè mọ́ rí wọ́n wá ẹ̀dọ́ fún ìlẹ̀ ẹ̀dọ́ fún ìlẹ̀ ẹ̀dọ́ fún ọ̀rẹ́ ìlẹ̀ ọwọ́ pé wọ́n sáré gbogbo ẹ̀ wọ́n ní kò fi gbà. mo ní bí a bá sọ wípé kẹ máa ń tèmi ẹ kẹ ẹ mi tó tọ tọ́nà wá fún ẹni tó múnà wá ilé ẹgbẹ̀rún báyọ̀ nǹkan ọmọ padà kú o torí pé lẹ́yìn ìgbà yẹn fún orí ìgbà kan èmi lọ sọ fítù mo ti wà òkun lọ́jọ́ náà mọ́júmọ́ ọmọ ilé òjìdí tẹ́lẹ̀ lágbà tó lọ fítù ó sì lóko lóhun jẹ́ ìfúnra rẹ̀ mo ní mo mọ ibi tí ẹ lè gbé lọ tí ó lọ mọ gbàtọ́jú dáadáa pẹ̀lú ògbọ́lọ́ bọ́lọ̀ máa ní ó sì kù tó lò láyé wọn gbé kóòdù àwọn tí wọ́n máa gba nǹkan àwọn náà kù àwọn náà wà lọ sí ìkú wọn bí kù tára wọn tára ni wọn ní ti spiritual èyí tó wà fún síkà medical doctor òun náà wà táwọn fúnlẹ́jẹ̀ òun náà wà táwọn bá sí dára medical doctor òun náà wà ní mọ́ṣúárì láàrin àwọn òkú àníwọ̀n ikú ni ẹni tó sí ìpè èèyàn òun náà wà láàrin àwọn òkú ní mọ́ṣúárì nígbàtà kòfì ẹ̀ náà tó tó lè jẹ́ kújẹ ni ẹ̀fọn jẹ́ ni kòfì mọ́ tó tó kò jẹ́ ti bpn ọlọ́run ní àwọn kan kò lè kápá òga kan nínú pé kí nìran kú òkúnyà àti tọ́lọ́wọ̀ bá fẹ́ fara ní àìhúnnà káàkiri fàátò lórí ìsìnfàámúlì kàrí wọn ò kápá kí nìran ó fi lọ ní túmẹ̀ kéde béèrè àwọ̀ àrọ̀ ọ̀dá ní ibi ọmọ atọ́lọ́mọ́ bá tẹ̀ wá gbé òkú fẹ́ kẹ́mi ayyuhunna mumsikatu rahmatin tí wọ́n lè kápá kíkẹ́ mọ́dọ̀dọ̀ yẹn gbọ́n wọlé kápá rẹ̀ nù túmọ̀ rẹ̀ nù ìparí ayé àwọn ọmọ orí káàkiri ni àwọn tí òun ni àwọn tí fọkànbalẹ̀ fọkànbalẹ̀ sí. òun ni gbogbo ẹni tó bá gbára ní ìgbà náà gbára ní. àní ìlú ẹ̀tàwá kàlùmí ìlú ìtàwá kìlú. tí ó bá gbára ní ìtẹ̀sán ọlọ́run kí ó gbára ní. ẹlòmíì fi sọ fáwọn èèyàn sọ̀rọ̀ gbà nígbà táwọn nígbà tẹ́yìn ti bẹ tòkè wù òun náà tàwa kádà o àmọ́ ní sáà lọ́pọ̀ ẹlòmíì gbára lé bọ́ọ̀lù padà nígbà tí bàbá ti wà ẹlòmíì gbára lájẹ ìyá ẹlòmíì sọ fún pé má wọrí àwọn lọ́wọ́ ẹgbẹ́ ìtòlẹ̀ máa bá rìn àjọ ẹ lọ pèsè nítorí ẹ̀ tẹ́bí tó gbọ́ ó dé tó dé òun lọ́wọ́ ẹgbẹ́ tó ti lọ́wọ́. gbogbo ọjà bá ti béèrè fún wọn nígbà tó kú yẹ wọ́n béèrè lè béèrè orí ajá wọ́n lè béèrè orí ìlàgbò ìgbà tó bá débi tí wọ́n béèrè orí èèyàn gbogbo èèyàn ló gbé fún wọn ẹyọ tẹ́ bá yọ mẹ́rin tẹ́ bá béèrè àwọn èèyàn gbogbo èèyàn ló gbé fún ẹyọ tẹ́ bá yọ mẹ́rin níjọ́ bá béèrè ojú lẹ́bi tí wọ́n yọ̀yọ̀ lójú wà ní kọ́mọ̀rì kọ́mọ̀rì tàbí tàbí tó fi lè wò torí ojú nìkan ń béèrè. níjọ́ tí wọ́n bá ń béèrè ahọ́n ẹ̀rẹ̀ ìjọ ọ̀yọ́ lásán èwo ló sì fẹ́lẹ́ mẹ́. níjọ́ tí wọ́n bá ń béèrè abẹ́ ọrùn fàáyàn lábẹ́ lọ. kò sí nǹkan tó sùn lè béèrè fún òní fún un tọ́ni wọ́n ti gbàgbé tí a bá ti kò sí nira náà gbàtí nira dé dé níbo ló ti kó tẹ̀ débi owó tẹ́sí bẹ̀rẹ̀ lọ́ti tẹ́sí tẹ̀mí ń dúbà fún lọ́sàn-án lóru níbo ló ti wá kàdá wọ̀ tẹ̀ wọ́n sì mọ́ra wọn wọ́n mọ́ra wọn wọ́n lè sọ pé lágbájá tó ń dára àwọn èèyàn sílẹ̀ ọmọ àwọn ni o ọmọ àwọn ni o ìyẹn tọ́lọ̀ ń bá fẹ́ tú lẹ́nu ìnira wàláhìlà àti tọ́lọ̀ ń bá fún ní gbé ìnira dé ọmọ àwọn ni ẹni tí ń sọpọ̀ ọmọ àwọn ni ẹkúnlẹ̀ arójì ní gbogbo ọ̀tàpọ̀ ìdàmú ó sì bá wọn àyà 35 sóra 35 àyà kejì àwọn olùmìláhìmínà ṣe ìtọ́rọ̀ yìí máa yà sáhìláàdì náà sí mẹ́rànmà فلا ممسك لها وما يمسك فلا مرسل له مرسل له من بعد هو العزيز الحكيم ohunkóhun tí ọlọ́run bá ṣí ọ̀nà rẹ̀ sílẹ̀ fún àwọn ènìyàn níbi ìkẹ́ níbi ìkẹ́ kò sí ohun tí ó lè dá a dúró kò sẹ́ni tó lè sọ pé kíkẹ́ ń wọ́n jẹ́kẹ́ àti pé ohunkóhun tí ọlọ́run bá mú dání tọ́lọ̀ bá wá ń vóòdì kan tó ní kò sí

ìgbìyànjú tọ́lọ̀ ní ọ̀gá káwà máa gbà kódà nǹkan tí ń bẹ nínú kápá wa kákọ́kọ́ bẹ náà lórí ẹ̀ inú bí buhari àìyíǹde kan ọ̀rọ̀ olùkọ́lá lórí o tọ́lọ́lọ́ ọ̀gá ọ̀gá olùkí ọlọ́run ẹ̀rọ ọlọ́run olùkọ́ni olùrí ni wọ́n ní gbogbo tẹ́ẹ̀bà ti ìdáhàmà àhàlùmú bí àwọn ìpàdé sọ́kìnlá ẹnìkan ló nígbèrè kó fẹ́ fi gbẹ̀sán kó gba ọlọ́run lẹ́tà kó lẹ́tà fẹ́dọ̀ lọ láì ṣe pé nǹkan yẹn kì í ṣe pé tó bá dìde sí kò lè bẹ̀rẹ̀ tó bá dìde sí yóò bẹ̀rẹ̀ náà ni mo fẹ́ lọ́rin àjò báyìí mo fẹ́ dáwọ́ léṣẹ́ báyìí mo gbèrò nǹkan báyìí láti ṣe ṣé lẹ́nu kó dìde mo sì bẹ̀rẹ̀ wọ́n lè fi wọ́n lè fi àbúrò ẹ̀ wípé ó ti wọlé ní láwùfẹ́ lágbèjú rẹ̀ àti student ṣé ìsìnbára yà dá lórí pé kí n kẹ́kọ̀ọ́ tàbí kí n má kẹ́kọ̀ọ́ rárá o ìrìnàjò bí mo fẹ́ rìn ọlọ́jọ́ fún òbí mi àbí ìsìnbára yẹn àbúdá lórí wípé bóyá yìí ní kẹ́kọ̀ọ́ sani ò fẹ́ kẹ́kọ̀ọ́ tani wọ́n fún níṣẹ́ ìjọba ní federal ní alẹ́ rẹ̀ ń tí ó sọ fún lórí pé sẹ́kọ̀ọ́ ń ṣùgbọ́n tí ń wà àwọn èèyàn jù náà ni pé mo fẹ́ ìfẹ́ mo fẹ́ ìfẹ́ wọ́n ti wá fún mi fẹ́ bẹ́ẹ̀ ni máa wọ̀ pé kí ló fẹ́ fi ń sàkárà sí i ó fi ń sàkárà ìrìn àjò tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí ọlọ́run yóò tún ara ẹ̀ ara fúnnẹ̀sẹ̀ ni pé má jẹ́ ní sẹ́kọ̀lù bínú ọlọ́run gáìdì mi níbẹ̀ jẹ́ ìsàfihàn eré bẹ̀ ìdá hàmà àhádùkún bíi àmì àyẹ̀wò jẹ́nu àlámọ̀ rí kí ìsìnkárọ̀ máa pọ̀. orúkọ náà bá nìkan òun lágbára kó lóòdì dáadáa àbí kó fi lẹ́yìn lọ́wọ́ òun lágbára kó fi nira kan yàn àbí kó fi kú nílẹ̀ kì í fi gbogbo ẹni tó rí àǹfààní kan tó jẹ́ káyé ló jẹ́ olóríire sábà fi kó lè jọ lórí ikú ọlọ́ọ̀mọ fún yàrá yé ẹ̀rí ẹ̀ wà lálùkù àkẹ́rẹ́ wàlátàmù sàlátàmù dáná àìní kàlílá mọ́ màdáná líli ẹ́ ẹ́ dára pẹ̀lú àyà dúnìyà máa wo torí pé ọlọ́run sílẹ̀ fún náà sí ayé táwa fáwọn èèyàn kan tí wọ́n ń wò pé ni wọ́n ti dáa yẹn tí wọ́n ò dáa o bó ba ti wọ́n jẹ́ lójú ẹ̀fọ́ ọ̀run ọdún yáyà kọ́ra nìyí mo bà tí wọ́n jẹ́ mo fẹ́ fayé dà wọ́n láàmú ló dẹ̀ fún wọn ìwọ gbójú kò mẹ́tẹ̀ tẹ́bá ráyà kákàjá rẹ̀. má ṣe fi ojú rẹ sí ohun tí a falẹ̀ fún tóra tọ́ha ayàkẹ́lò ayà 131 tóra tọ́ha ṣe tóra ogun ayà 131 má ṣe fi ojú rẹ sí ohun tí a falẹ̀ fún wọn ní oríṣiríṣi ní ohun ẹ̀yẹ ti ayé yìí àwọn ohun ẹ̀yẹ ti ayé yìí tá a fi ní ẹ lọ́wọ́ lójú ẹ̀kọ́ lójú ẹ̀kọ́ ń bẹ̀ fúnmunú rẹ̀ tó kó tó lójú ó ti pọ̀ jù ọ̀fẹ́ rántí ọlọ́mọ ẹsẹ̀ síwájú. kí a lè fi dánwà wò ní. àdánwò tí náà sí náà ń fi fún òtú àbí náà sí náà ń fi ìkọ́ni fún òtú dáadáa torí kèé ṣe Yorùbá wọn àfi ń tú Al-Kùránì alọ́fẹ́kọ̀ọ́ rẹ̀ ó sì yéde kọ́nà ní oyédé nínà sínà wò bí ìgbésẹ̀ pé a fi dá wọn wò bí a fi dà wọ́n láàmú ni a fi kódà fìtínà ẹgbẹ́ àtàtà fìtínà ẹgbẹ́ àti ẹgbẹ́ àti sọ lóde Yorùbá bí a fi kó fìtínà bá wọn ni nù. ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ táa fún ní ẹni táa fẹ́ dààmú táa fẹ́ dààmú táa fẹ́ hàn lẹ́mà a máa fún láyé torí pé tó bá wà nípò àtìgbà tí ò sí bẹ̀ mọ́ ọmọ aráyé ò ní yé máa gbé sépè tó ṣẹlẹ̀ bí àdó ṣẹlẹ̀ nígbà tó wà nípò àtìgbà tí ò sí bẹ̀ mọ́ ọmọ aráyé ò ní yé máa gbé sépè tọ́lọ̀ fẹ́ képe ilé pọ̀ lẹ́pẹ̀ tí ó sí lè nílẹ̀ tí ó sí gàgá láàrin wọn àtọ́lọ́wọ́ pé ìsáyán bá ti sọ pé kọ́rọ̀ ẹ̀rí ẹ̀rọ orí bẹ́ẹ̀ tóró ti sẹ́ bẹ́ẹ̀ ibi tí ó sì ibi tí ó sì ti rí sẹ́ bẹ́ẹ̀ sí ibẹ̀ ni kò bọ́lọ̀ sí sí yẹn gbogbo ẹni tó yẹ kó báyé bá dùn lábẹ́ ara ni wọ́n ní tó fi kókó gbogbo àwọn olóṣèlú náà ní ìṣèjẹ́ wò káàkiri láwùjọ wa yìí sẹ́yìn pé congratulation ló congratulation congratulation fáyẹ́tì ni mo ṣe rí àbẹ̀lọ́hùn parun fún ọ àyípadà aláàdáa la ń bẹ lọ́hùn rẹ̀ ṣùgbọ́n èyí yìí máa ń ṣe bẹ́ẹ̀ kó má parun. lágbájá ni wọ́n tún ní kọmíṣánná nísìn òun lágbájá ni wọ́n tún ní mínísítà nísìn èlé ni wọ́n tún ní. Eh, ológun ọlé fún sẹ́nitọ̀ ṣùhánùlá ọ̀là káwọ̀lá ọ̀là tó wà sí ìlàdìlà mo sọ ní ìdánilẹ́kọ̀ọ́ yóò ní bọ́jẹ́ẹ̀tì ọdún yìí tí wọ́n ka ìfẹ́ tọdún yìí nìkan kí wọ́n ná òun nìkan sí nàìjíríà nàìjíríà ó ti fẹ́ yóò ti yóò ti lé wọn bá ní yóò tó jẹ́ pé bọ́jẹ́ẹ̀tì tí wọ́n ná fún tí wọ́n pè jáde fún health tí wọ́n ná fún health nìkan kọ́kàn kó ìtọ̀nà láwá sí ti àwọn tí ń ṣèjọba tí ń tọ́jọ́ lóṣèlú pẹ́ẹ́pẹ́ wọ́n náwó fún ẹ̀rù á sì lé wọn bá kí wọ́n náà ti education fún education kí wọ́n náà ti àdíríkì fún àdíríkì kí wọ́n náà ti wọ́ọ̀sì fún ọ̀nà kò sí ìfẹ̀kan tí wọ́n tòó tọdún ilé kan ẹwà òye bí wọ́n ti wọ́n ti bọ́jẹ̀ ẹ̀rú ẹ̀ náà ti bọ́jẹ̀ àwọn tí ó fún ti ti mara wọn wọ́n lè mọ́pẹ̀ mẹ́wàá torí tó bá bẹ̀rẹ̀ láti ọ̀rẹ́ náà kọ́kọ́ kò lè bí ebi ọ̀gá tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kò lè dọ́dọ̀ sí ẹ̀ bèrè tàbí pé wà dọ́dọ̀ aráàlú kò lè dọ́dọ̀ àtàjọ wà lọ́fíìsì kò lè dọ́dọ̀ gbogbo wọn èèyàn péré tẹ ní ó dọ̀ọ́ wọn àwọn ẹlẹ́tọ̀ọ́ ní a máa gbé wọn ṣépè ó ní bí wọ́n rí náà fi gbé wọn ṣépè àwọn akẹ́wọ́n ti wá àtúnmọ́ pé ẹ̀dá àdójúkọ lọ́wọ́ ẹ̀dá àdójúkọ lọ́wọ́ ẹ̀mọ́ ti wọn ṣépè ṣépè bá mú wọn yóò lójú báyìí lọ tó bá ti jẹ́pọ̀ náà náà ti wà ń kó o ṣépè sì mú wọn dágbájú yóò lójú báyìí lọ. Allahumma wáyé ọ̀rọ̀ náà ti yá ọ̀rọ̀ náà. Àwọn ẹni eré ní wa ni ó gbé wa ní ó gbé pò lọ́wọ́ láti darí wa. Ẹ ti ń sọ mẹ́rin ń dàrẹ́ sílẹ̀ tó táwọn ilé Yorùbá ní jẹ́ eré ọlọ́mọ àgbà mẹ́. Àdúrà tó dànù. Àmọ́ pé lágbájá báyìí báyìí ló ṣe rí fún èmi ò sí bẹ́ẹ̀ wọ́n sáà ti sọ fún mi lórí fóònù pé àárín àwọn ti dàrú kí ló dé kó sáà rọ̀ sí lọ oníkálukú bá rojọ́ ìyẹn sọ wípé ó pè òun ní wèrè nígbà tó yá ó tún wá ní kóun kó kéde kan kó tó kó wá sí ìbí ìwé pé a ah, ṣé ọfẹ́ bá wèrè ṣiṣẹ́ ni ó sì ti ọlọ́run kí wèrè mọ́ ọgbọ́n ṣiṣẹ́ ṣé àbọ̀wò ń jẹ́ wèrè mọ́ eléyìí náà ló kúrò níbi tẹ́wọ̀n ọlọ́run ṣe náà wọ́n ní kọ́ni pé òun mọ títí wèrè àti ẹ tó bá ń gbélé náà fífẹ́ papọ̀. nígbà tá a bá sọ pé kórè wọn dàrú tí wọ́n rí ṣe báyìí tó ṣe báyìí tí nǹkan báyìí fẹ́lẹ̀ sí wọn tí ìjọba ìfẹ́lẹ̀ sí wọn wọ́n mọ̀ lójú ara wọn tí wọ́n máa ṣe báyìí tí wọ́n máa ṣe báyìí tí wọ́n máa ṣàwọ̀ tó sì tẹ̀lé sí wọn bẹ́ẹ̀ tó ọjọ́ rẹ̀ dàbí náà ní ọmọ ọdún mi ṣùgbọ́n tọ́lọ̀ bá mú wọn tó mẹ́kọ̀ọ́ fẹ́ ní ilé rọ́pò nígbà tí wọ́n ti gbà ẹ̀ eléyìí ni bọ́lọ̀ ní júwe ara rẹ̀ fún wa nínú òròyìn rẹ̀ subhanahu wa ta'ala nípa ìjẹ́ àtò nípa ìjọ́nà ìjẹ́lẹ̀dà àti nípa akẹ́tọ́nà wọn ti wà lọ́sọ̀ padà nígbà tààdà ní eléyìí lọ́nà ọba ló fún wa lẹ́rìí tó pọ̀ sáàbìsì lórí rẹ̀ fàtàkọ̀dà ọ̀gáàdì òkòkòrò wàlùmọ̀ṣáhìdì nà fíìdọ̀mọ̀ àbàrà bí àwọn tí wọ́n máa wá ti sàárè tí wọ́n sì máa gbé àwọn ẹ̀dá ọlọ́run sípò ọlọ́run àwọn wá dàbí sọ́kàn tó yàtọ̀ sí tọ́lọ̀ fún alẹ́rìílé lórí wọ̀tàkàlóhùn tó ọ̀kẹ́ àlèlá wọ́n wá sọ wọ́n ṣe orogún ọlọ́run fìtìláàbì lìmọ̀náàfìyí wọ̀dáfẹ́ ìmọ̀káàrí níbi pé kí wọ́n lè ti wá láǹfààní àti wọ́n lè mú nira lọ bìtùwárìhì wọ́n máa bí wọ́n léèrè tó ẹ̀kẹ́ bí ọlọ́run wọ́n máa sọ pé lọ́lá wọn wọ́n máa dárúkọ wọn láti fi gbé títóbi fún wọn wà ìlú já ìlẹ́yìn wọ́n máa kó ẹ̀mí lé wọn wọ́n sì máa gbára lé wọn nípa dẹ̀rọ́gìlà sí ìwà rọ̀ àdá tí ọmọ ìtòlú kòkòrò rẹ̀ wọn ní bàbá ó bàbá tẹ ẹ bá ti dákun bàbá yóò tún ti fún mi wà rọ́hàbà tí jìnnìjìnnì bá bá wọn tí nǹkan kan bá ń pa wọn láyà wọn tẹ ẹ bá ti dákun bàbá ọkàn yóò balẹ̀ tí wọn ní jẹ́ o sábà fáwọn. وغير ذلك من العبادات التي لا يستحقها الا الله àtàwọn àtàlẹ́gbẹ̀ẹ́ lọ ṣe tẹ́gbẹ́kò tọ́sẹ́lì kan kó máa fi bẹ́ẹ̀ kó máa fún yàn kó máa fẹ́ ìdọ̀lọ́ àkọlọ́ wàtàfàdóhùn ṣòrọ̀kẹ́ àlèlá wọ́n tún sọ wọ́n dọ̀rọ̀ fún ọlọ́run tí ìrùbù ìyá ti wá ìlà ìyá bì nínú tẹ́tọ́lọ̀ wọ́n ṣe tó jẹ́ ròyìn ọlọ́run wọ́n tún gbé fún àwọn tí wọ́n máa pè kọ́dà wọ́n gbé ròyìn ọlọ́run gẹ́gẹ́ fún wọn wọ́n ń wí lẹ́nu wọ́n ti kọ́lẹ̀ àpèjúwe pọ̀ dàdínú nínú lábẹ́ tọ́pìkì dáńtọ́rọ̀ rẹ̀ àti sọ ìtàn kọ́lẹ̀ sínú síra àti má pẹ̀lú ewu tí wọ́n sọ lẹ́nu wọn gangan tí ìsọ̀rọ̀ àwọn ará john ọ̀rọ̀ àwọn ti sìn àwọn nígbàtàwà ní ẹ̀kọ́ àwọn síyà nínú tech àwọn ìjọ ìjọ tó ti fi ọlọ́run sọlọ́sọlọ́sọlọ́ rí fáàtì wípé yóò pọ̀ nínú àyímọ̀ ọ̀kan náà ní síyà àwọn síyà yẹn nínú ọ̀nà tí a máa gbà nínú àjọ ọkàn wọn nínú ìpìlẹ̀ àjọ ọkàn wọn òun ni kankan tá à ń pè ní tókìyà àti tókìyà ìyẹn ni ká fi ìtọ́jú sínú ká fi ká tuntun títà nínú àlámọ̀rí ẹ̀kùn tẹ́yìn ọ̀bá di ṣí àkàn kò lè gbà yí pé kìí sojú ọ̀nà ọ̀dì lóbi dára wọn wọ́n mọ bí wọ́n ti mú yàn wọlé strategically títí òun tó kó fi fi ṣí à kó tó mọ lọ́gbẹ̀ ní ṣí à lọ́gbẹ̀ ní kò fi àgbẹ̀ nínú òṣùlù wọn nínú kàtàkùn gbé ara lé bí àwọn tó tún dàbẹ́ tó tún fara pẹ́ wọn àwọn ni ahmadiyya tí wọ́n kílèmù gùlámù ahmagẹ́gbẹ́ ànábí ọlọ́ ẹni tó bá kàn gbọ́ lẹ́lẹ̀ tí ó gbọ́ níwọ̀n àti láàrin ìta gbangba àgbúgbọ́ ọrùn kí sẹ́ni sọ pé àà ah, ah, wọ́n lay down àwọn ṣe báyìí àwọn ṣe báyìí ọkùnrin máa ń sá sí báyìí wọ́n kọ́ skul báyìí wọ́n náwó báyìí wọ́n ṣe kankan báyìí bàbá ẹ pẹ́lú kéré ló wà. ohun tó bá wọlé tányányá lọ́dún máa tán pẹ̀lú àmàlìyà. tó yẹ pé ó lè má kì rọrùn fáwọn tó bá di ṣíyàn láti jáde o wọ́n bá ìsàlàyé lánàá rẹ̀ mọ̀ torí ìnáwó ìnáwó gbogbo tí ayé ìbá fẹ́ gbà nípa ìnáwó ó wà nílànà wọn dókítà ọmọ èèyàn bá tara bọ̀ tán yóò mọ̀ pé àti tí wọ́n ń wí nì bàtà jáde lè ó wà nínú tùrà níyà náà ìyẹn ti rẹ̀ fíyẹn súnmọ́ wa ẹwọ oríṣiríṣi àwọn alàgbà alàgbà tí ń gba ìsìlámù lónìí nínú aláwọ̀ fún ọ̀nà aláwọ̀ dúdú ẹ máa gbọ́kẹ̀ náà jáde káàkiri lẹ́nu lẹ́nu lágbà náà yé pé ọlọ́run àánú ọlọ́run làwọn fi jáde tọ́ ẹ pé tayé ni àwọn òní dúró mi sẹ́yìn tilẹ̀ gbóhùn ìsìlámù débi kọ́wọ́ kẹwàá bá mùsùlùmí tó tí trick film reality and yìí láàrin àwọn aláwọ̀ even lára wa nílùú wa lórílẹ̀-èdè wa nínú ìran wa kátó wá sọ àwọn wáyé ọmọ amẹ́ríkà ń gbà tí ń wò pé wọ́n ń tẹ̀wọ́n nílùú yìí ó gbé ẹ̀ jáde kó lamẹ́ríkà ń káàkiri àgbáńlá white america tí wọ́n píríṣì súnà káàkiri ayé ètò asẹ́lù mi làwọn jókòó sí ó hàn wọ́n lè mà ó sà wọ́n lọ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tún délùú mi nínú àwọn orílẹ̀-èdè míì lágbàlá ayé wọ́n tún tọpa wọn bẹ̀ àbí káwọn ẹlú lè dùn torí pọ́nà sọ̀rọ̀ fún akẹ́kọ̀ọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ mi nìbò kò sí nǹkan tẹ́lẹ̀ ń lépa ẹni ọlọ́run sí

nínú ẹ̀rí tó pọ̀ káwọn sì gbé wọn pépé contradiction tẹ̀lé àti òtẹ̀lẹ̀ ṣíà ẹ bèrè lọ́dọ̀ ṣíà tó bá tẹ̀ jẹ́ pé ó fi mọ̀ pé èèyàn onírẹ́ òun onírẹ́ nìyẹn mú tẹ́ ẹ bá bèrè pa àbùbákan díẹ̀ náà ta lọ́dọ̀ ṣíà tó sì mọ̀ pé òun ò ní rí yín mú pẹ̀lú ẹni tó òun ò ní rí mú nìyí ẹsẹ̀ kan náà ní ògbà bá ṣètò ó di aláwọ̀ tààlà tó dún yín báyẹn ní pètètè yóò gbé àbá kù sí pé ní lọ́jọ́ ló ń ṣe rí ẹni bá jẹ́ sí hàn yóò sì gbé mọ́rùn kàtọ́ọ̀dù sí pé àgbègbè àwọn tó tẹ̀lé wọn. ipò wá làwọn ẹ̀ka wá wí wà lọ́dọ̀ òkúté ọlọ́run tó jẹ́ aṣáájú ayé àti ọ̀run nínú tó ní gbogbo ẹ̀dá ọmọ àlùjẹ́nà ni wọn in the first category ọmọ àlùjẹ́nà contradiction ṣẹlẹ̀ àbí òṣẹlẹ̀ títà ní kágbámú tẹ bá sì rí pé bóyá ìṣẹyẹ méjì tẹ bá mọ̀yàn tó ṣí hàn ní tọ́lá àwọn náà ti mọ̀ torí ẹ̀ ní túkìá fi wà àwọn òní lọ ìní òní lọ direct bẹ̀tì ní òlò direct yóò sọjọ́ adẹ́fò ibi tẹ́ẹ̀tì wá mọ̀nà dájú ní kékeré wá kẹwàá kàtíra àwọn ìgbẹ́ ìgbẹ́ àwọn sàhábà àbí àmàdíyà tó ń kílẹ̀ mọ̀ Gulam Ahmad gẹ́gẹ́ bí ànábì ọlọ́run tó ní ànábì Muhammad sallallahu alaihi wa sallam kéé sí òpin àwọn ànábì ọlọ́run àmàdíyà náà ní sọ fún wọn tẹ bá mọ̀ wọn láwùjọ ti ta wà ní náà pẹ̀lú sọ fún ìdárẹ́kù bí mo ti sọ yìí kò ní lọ dárẹ́kù bẹ̀tẹ̀ bọ́ kíyànwọ̀ wọ̀ láàrin wọn kó bọ́ sáàrin wọn tán àyàfi tẹ bá bá wọn ní sọ fi ń dá lọ́rùn táàfin fi ọ̀rọ̀ wérọ̀ táàm nínú bóyá ìfọ̀rọ̀ lómitorí ọ̀rọ̀ pé òun lòdodo wà pé lóòótọ́ ni pé kò láàmú amẹ́lù jẹ́ ànábì ọlọ́run tó tún wá lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam nígbà tá ànábì sallallahu alaihi wa sallam sọ pé àná sayyidi waladi ádámà èmi la fájú wọ ọmọ ádámà lánàbí yàrá adi kò sá ànábì mi lẹ́yìn mọ́. áyà pé òun sì ní wàkátàmà nàbì tọ́lọ̀ ní ọ̀nà wọ́n sọ pé adam ìdíjẹ́ yìí sí ló túmọ̀ sí ó túmọ̀ sí nǹkan lọ́dọ̀ kò túmọ̀ sí seal of the prophet kóun ló so wọn lẹ́nu wọ́n fún nítumọ̀ mi. ìsìláàmù olókùn mẹ́wù ẹ sọ pé wọ́n kọ́ mọ́sálásí tí ẹ lójú ayé ànábì sọlọ́láwò sáré sọ́nà tí wọ́n kọ́ mọ́sílù dọ̀rá mọ́sálásí dúró tí wọ́n kọ sí mọ̀dínà sáwọn tó kọ́ wá jẹ́nu àlùjànnà wọ́n ló ti ṣe ọlọ́run nígbàtẹ́ ìlógún tàbú ẹ̀hùn àwọ̀tẹ́ ẹ̀kọ́ wọn sọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe ọlọ́run akọ́mọ́sáàsì kan afẹ́kẹ́ yabẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní mo ti gbára dì fógun ogun tàbú pẹ̀lú ṣe ọlọ́run lọ́gbà náà ó ti máa bọ̀ látọ̀gun tàbú òjíṣẹ́ ọlọ́run wa ń bọ̀ láyà sọ́tàlẹ̀ pé mọ́sálásì ìlera ni mọ́tì ibẹ̀ ti sọ láti ní ìgbésí ayé rẹ̀ ẹ máa sọ fún apáwọn ọ̀pọ̀ kọ́mọ́sáláṣí wọ́n dá skul lẹ̀ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí eléyìí lọ́wọ́ fún mọ́tì mùsùlùmí. èyí tán kọ́ lójú ayé ànábì tó jẹ́ pé mọ̀dínà wọ́n tó kọ sí eléyìí wọ́n fọwọ́ di mùsùlùmí tò ní ìtàn wọn kílèmù lábẹ́ àkídà tó dáa eléyìí wọ́n fọwọ́ di mùsùlùmí kò lè rí mẹ́sẹ̀gì tọ́lọ́ òfin rántí sáà nàbí sọlọ́mọ òjá òsálà pé ìwọ gbọ́ yé ọ́ndà ẹ̀ yóò tún mọ ọpúrẹ́tì yóò fi jẹ́ mùsùlùmí òdodo àwọn tí ò lè sọ bí wọ́n ti jẹ́ gangan tábà ń fi lè fọ́ọ̀mù hajj torí wọ́n mọ̀ fáwọn òde lọ ìyẹn tó ń kọ́ wọ́n mọ̀ fáwọn òde lọ lẹ́nì kankan òtí ẹ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ló wọ́n lè sọ pé tó bá pẹ́rẹ́ tó bá jìlẹ̀ ló fẹ́ lọ wọ́n lè sọ pé ẹjọ́ máa lọ ẹ fírí wọn ṣùgbọ́n tún sẹ́lẹ̀ rí táwọn náà lè dìnáì láéláé pé wọ́n ti gbà pé àwọn ìṣe mùsùlùmí débi fún ọmọ wa fi tọ̀ wá fún un mọ́kàlì kò kára mọ̀ gan wọn fẹ́ kó wọ́n wọ bẹ̀ àti mọ̀dínà ìlàjì tó jọ wá mọ̀ ṣe tọ̀ wá fún ilé ọlọ́pàá kí ni tó bí àdìsọ́kàn àdìsọ́kàn tàwa ń wí yẹn àwọn olùmọ́ wá ní ọmọ tẹ̀ tó wá fúyẹ́ díẹ̀ nípa tó wọ́n ń jẹ́ àdìsọ́kàn ìdíra àtàǹfààní sọ́dọ̀ àwọn aṣíwájú wọn iṣẹ́wò wọn àti kankan wọ́n ní tàwọn kèfèrí ńgbà kan lójú ayé ànábì sàlọ́lọ́ òtara sálàm tí wọ́n mọ̀ tó fúyẹ́ ju tàwọn tàfikòrí lọ ẹ̀wọ̀n ẹ̀gbọ́n bá ní ṣàlàyé àyà pẹ̀lú àtúntúmọ́rin náà ní ìzúmọ̀ àyà ìmọ̀ ní àbúdògún ilá ìkọ̀rẹ̀bọ́ náà ní àwọn ìzúmọ̀ àwọn àpòsí wọn bí kò ṣe pé kí wọ́n lè tún wa mọ́ ọlọ́run ní pẹ́kípẹ́kí ní táwọn ọ̀fẹ́ bọ́ wínú wọ́n láwọn ò sí o àwọn fi wọ́n ṣe àkàtọ̀ táwọn lè rí túmọ́ lọ́nà torí ẹ̀ làwọn fi ń pè táwọn ń pè bíi lásà bíi húbà bíi mọ̀nàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn òǹkàní. áwò láì júfà áwò nánú ayà mi áwò láì júfà áwò náà rí dálọ́ àwọn tí ó sì pè fún alọ́dọ̀ ọlọ́run fa ìdínà ò àwọn àtẹ̀mẹ̀rídà wọ́n yẹ yẹ̀dẹ̀ òun náà hún lè yẹ́ṣkà òun náà hún wà ìkọ́rì òun ìlàlá wọ́n ń pe wọ́n pa àwọn ọ̀bẹ̀rẹ̀ sàlágàta kí wọ́n lè súnmọ́ fún ọmọ náà wàkánù àkùrú náà fi tẹ́lbì yáàdì ní táwọn gẹ́gẹ́ bá ń ṣe tẹ́lbì àlàbáìkà kọ́ wọ́n sọ pé làbáìkà láàjọ ní ìkàlà káwọn náà máa sọ bẹ́ẹ̀ lẹ́nu wọ́n fi yẹn ilẹ̀ fọ́lọ́hun wọ́n wà sọ pé ilá ṣẹ̀rí kan wà lákà àfi àfi àbí látà àbí húbà òun nìkan la mọ̀ pé òun náà nípa tí ó lè kó tó jẹ́ pé à ń gba ọ̀dọ́ ẹ kọjá sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ́kọ́ fi tọ́lọ́ òfin òun àyàfi ìṣẹ̀rí kárùn wà láti tó wà láká tàbílíkùrú wà màmá láká tó yẹ pé wọ́n náà lọ kì ní àti tó náà ni ìwọ́n náà lọ lòun náà àmọ́ ó tóbi lọ́kàn wa débi wípé agbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀ kọjá sọ́dọ̀ rẹ̀ nítawọ́ ní sọ́kàn nù ọ́ wọ́n ní wọ́n á mà á wù láì ṣìkú ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ́ tòní pàṣàkọ̀dù fi àárín ìkòrò ìwàlùmọ̀ṣáàlì máa ń wà áàzọmù ìdàrí ìtàwọn ní ìsọ́kàn lórí bàbá wọn tí wọ́n gbé kalé tí wọ́n tún sínú pálọ̀ àbí tí wọ́n kọ́ lé lé sàárẹ̀ lórí ìtàwọn ní ìsọ́kàn pa rẹ̀ ó ju táwọn kẹfẹ̀rí ìwé lọ fàjá àlúlà wọn sí ìwámínà tàṣọ́rìn wà tàbílì wọ́n ti fún bàbá wọn tán gbé kalẹ̀ àdìsán kọlé ní sàárẹ̀ ẹ̀ lórí wọ́n ti fún ní pọ́sàn kan nípa wípé ọdọọdún àbí gbogbo ògbà tẹ́ẹ̀bá lè wáyé ẹ̀sàpẹ̀ bàbá ẹ̀sàpọ̀ bàbá lẹ́gbọ̀n rí àwọn Yorùbá lọ́pọ̀lọpọ̀ gbà nígbà láwọn kàdúà lọ́pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé Islam àkùnmọ́wò láàrin súná kò tóbi báyàwó àwọn orúkọ náà tó rẹwà àtàwọn òròyìn ẹ̀ kò tóbi wọ́n lè dákọ bàbá mẹ́fà ńlọrin ó dákọ méjì lógbómọ̀ṣọ́ àtìbìdán gbé àtìbìdán kú sí torí kádò àlíkà bàbá ọlá àbáríkèmí ọlá àbáríkèmí ọlá àbáríkèmí ọlá kàábà ọlá Madina ọlá yàtúí ọlá kìnìkan àbùmáwò láàrin súná ńkọ tọ́lọ́ ní ẹbí pẹ̀lú eléyìí kú yẹn gbá ìyàwó wàjá àdúgbò màádán wọ́n sì fà wọn tí wọ́n ti tí wọ́n tòkú wọn lọ́jọ́ fídì kan wọ́n sọ wọ́n di màád ẹ̀ńdáàmà fara fi sí sáàfin nídàmú táwọn bá jẹ́ ti sàárẹ̀ bàbá yẹn àwọn ẹ̀ńtẹ́ àdúrà táwọn ń ṣe lórí tẹ́ tó wá sáàdúrà táwọn ń ṣe lórí tẹ́ wọ́n máa ń ṣe ń bẹ̀ kí wọn ò sí tẹ́ fún bá gbọ́ pé àfá kan tó bọ̀ lọ nígbà kan ó dà omi kan wá sẹ́yọ àwọn ìròyìn mọ́ ẹgbẹ́ lọ mẹ́dò ní omi kan sẹ́yọ igi kan wá hù tẹ́mọ̀tọ́nù pé kódà bí ẹ bá fọmi sọ̀lọ̀lá báyìí ló kiri fún ní dáadáa ní gbèsè ayé ẹlòmí tó wá sọ̀lọ̀ ayọ́sẹ̀sán yóò tó pọ́n lọ lé kò ní lò mọ́ ó lè mọ́ dọ̀bálẹ̀ fọmi ó lè mọ́ kúnlẹ̀ sí i torí pé nígbà tí bàbá kan débẹ̀ tó wọ̀ lọ́rin nígbà lómi ń fẹ́ yọ ẹ wà gbọ́ ìtàn tẹ́gbọ́ rí láyé ní tí wọ́n ní sọ́kàn lónìí ó ti tẹ́lẹ̀ sọ́kàn lára dáa kẹfẹ́ ní sọ́kàn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wáyé wọ́n jẹ́ àdómú màádán làhún wà màládán fi rọ́bà bá tí wọ́n rọ̀bà tí wọ́n bá ń wá dùnú wọ́n mọ̀ bí ó lọ pè wọ́n tí wọ́n bá ń bà wọ́n mọ̀ bí ó lọ sọ́dà bàbá yẹn hàndùlọ́ ọ̀yà mọ̀ ìdìkùn ọlọ́run tó rí kọjá lẹ́ ọ̀ ọlọ́run tó bá dá àwọn ọmọ ọlọ́ tó wà máa lọ sàn pé mo ti bẹ nù oríire tó ní pé a béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ mo ti máa tẹnu mọ́ pé tàlàtàájú yìí gbàtú jẹ́pẹ́ yìí nìkan lẹ́ ń sì nǹkan wọ̀nyí gbogbo èèyàn darí síbẹ̀ gbogbo ohun tó jọmọ́ ìsìlámù pátápátá gbogbo wa darí síbẹ̀ kíbla wa ọ̀kan ni ẹnìkan kan àbí tí wọ́n bá ti fi bẹ́ẹ̀ tí wọ́n bá ti lọ bá ti dojúkọ sí tó yẹ kó dojúkọ lókù bẹ́ẹ̀ náà lè mú táà àlùkòránù wa ọ̀kan ni kò sákọọ́lẹ̀ tó sẹ́kù láyé tó dàbí àlùkòránù kẹrin nípa ìjọ kan ẹ̀yìn tó lè fíjì ọdún ìdúnà àwẹ̀ ẹ̀yìn tó lè adùnhá ọdún èyí tó tẹ̀lé tó jọ́dún kejì tó yí epo nígbà tó tún pé méjìlá طلعوا في النساء علاقة معايا تدفع إن عدة الشهور عند الله إثنى عشر شهرا الله نسكو لدوهم والله لدوهم méjì láàrin ìsí january to december mo fi sọ níbẹ̀rẹ̀ ìdálẹ́kọ̀ọ́ wa ilé ẹ̀sán pé oṣù kẹrin láwà yìí so kò sí fọlọfọlọ kan láti ń ka january sí december ti pé a wà lọ́dọ̀ àwọn tí oṣù islamic calendar ò kàn àwà lábẹ́ wọn fẹ́ kó sùn mí làwọn fi tẹ ayé tẹ́lá bára yẹn nílùú kan tó jẹ́ pé Muharram di ni wọ́n fi ń ka ọjọ́ ẹ̀ẹ̀ní mọ sí ẹ̀ẹ̀ní kódà ẹ̀ẹ̀ní mọ̀ bóyá má lẹ́wà má àdújú ti bá ti gàdúrà náà pé àti jù náà wà nínú àbíkí débi tẹ́jọ̀ amọ̀dé ti gan. tó ní ìsìn pọ̀pọ̀ ti ti pọ́ níbi ọdún dé ìnísìn ẹ̀mí lọ́dún òde lọ́dún ọdún kan ẹ̀mí lọ́dún òde ọ̀kan náà ni oṣù méjìlá ó yẹ kó jẹ́ pé pẹ̀lú ẹ̀rù nínú ìpínpín nínú àdìsá ọdún tó tó máa ní lọ́sọ̀ọ̀sẹ̀ ni yóò mú ìtumà lọ́dọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí December ìfọdún lọ́dọ̀ àwọn tá a jẹ́ Christian December ìfọdún ẹ̀gbọ́n mi yé dáadáa lọ́dọ̀ àwa tá jẹ́ mùsùlùmí àtàwọn tí èsì mùsùlùmí dìsẹ́mbà ìtọ́dún ìwé àtẹ́rà àwa méjèèjì láti kà ní gbogbo ẹnu kíkà bẹ́ẹ̀ ẹ̀sọ̀ bẹ́ẹ̀ níta ẹ̀fọn ká tíra méjèèjì nínú tíra ìdí awonú súnà tàmẹ́lì sọ́lọ́rọ̀ sọ́lá abásùnmọ̀ àwẹ̀ ń bẹ̀ abá ọdún iléyá ń bẹ̀ abá júmọ́ ń bẹ̀ àbámọ́ olúdì nàbí ń bẹ̀ lẹ́nu òfíkò tó fi dàdádálẹ̀ tó ń ti pé ní ẹ́sàdìdẹ́ pé ìjọba ń sọ tó ń dì kílẹ̀ ọdúnlẹ̀ mọ́dì nàbí fún àwọn mùsùlùmí àwọn òsínbẹ̀ àwọn òsínbẹ̀ tí wọ́n ń tayẹ mọ́dì nàbí kì í ṣe gbogbo mùsùlùmí ayé mímọ́ ẹbí kílẹ̀sì gan kí ló túmọ̀ sí nìyẹn tó ń gbàtà wà láwọ̀ fẹ́ mọ́lé nàbí ńgbàtà ààrẹ rí ẹ̀ nínú tọ́nà ọ̀fà nàbí sọlọ́láwù dárọ̀ sọ́là ààrí ẹ̀ rí ẹ̀ tó yé báyìí nìsí láwọ̀ àṣẹ̀ṣẹ̀ máa sọ ọdún tó jẹ́ pé kò sẹ́ẹ̀rí rẹ̀ lọ́dọ̀ ẹnì kankan nú gbogbo wa kò sí lọ́dọ̀ mùsùlùmí kò sọ lọ́dọ̀ ẹgbẹ́ ìgbẹ́ mùsùlùmí tó yé báyìí nìsí ọdún kan náà ọdún òsà ni in fact àwa sí èsè mùsùlùmí kìí tó wọn ní ọdún tí wọ́n pariwo yìí tẹ́wọ̀n parọ́ ni àwọn kan náà pè láládàá pé àdádálẹ̀ ni àwọn àgbà pásítọ̀ míì náà pè ní àdádálẹ̀ báwa náà ti pè wọ́n lùnà bíi ládàdálẹ̀ nínú Islam tó kí lẹ́nu ẹnìkan pè mí lónìí pé wọ́n ti fún lẹ́bùn ọdún ti tán kí tó kò yẹ sẹ́sìn nìyẹn àti tọ́lá wà ní tẹ́jọba láti yọ owó ẹ̀fẹ́lẹ̀ àwọn kan máa ṣe bẹ́ẹ̀ gbogbo lẹ́rìí eléyìí náà wọ́n máa yọ owó kan ẹ̀fẹ́ ẹ̀kọ́ wọn ò yọ wọ́n á lọ pé tọ́dún tí ó náà láti ka oṣù pé méjìlá àwọn jẹ́ ìwà àfihàn nǹkan fún yín owó rẹ̀ ní tẹ́lẹ̀ tán yọ tipátipá láńtẹ́lẹ̀ ìhùn nígbà ọ̀sẹ̀ yìí tó jẹ́ pé kọ̀lọ́ńtìlẹ̀ mọ̀tẹ́lẹ́yìn máa ẹgbẹ́ mùsùlùmí tó láàfin ọkàn láti pèpè lẹ́sìn àìmọye ìhun sí ìsìláàmù kó tó kò láyé ibi tá yóò ti dàrú kan kò yóò dàrú o ibi tí ó ti dàrú kan pátápátá Islam ká ya fáwọn èèyàn mọ́ ibi tí ó ti kọlùkùrù pẹ́ẹ́rẹ́yàn nìyẹn máa ń tó jẹ́ lórí yẹn ó ti dákẹ́ ọ̀rọ̀ náà kí ni ó máa ní ìkàtọ́lọ̀ ń dá èèyàn kọ̀ọ̀kan fún tí ó jẹ́ wọ́n ti sọ kọ̀ọ̀kan láti inú oyún pé ayé yìí o ṣẹ̀kí olórí ibú ni ọ́ tó ojú ọ̀nà ẹ̀ náà ni ó rìn wọ́n ti sọ fẹ́lò mi ọ̀lẹ̀ yàgùnbílá nínú ìṣàkọ́ wa wọ́n ti sọ fẹ́lò mi pé lílọ tí wọ́n ń lọ yìí olórí rẹ̀ ni wọ́n ojú ọ̀nà ẹ̀ náà ni ó rìn fóònù ó tẹ̀wá máa bá fóònù ó ti bára wọn tó fóònù ó ti bára dọ́gba tí wọ́n jọ jẹ́ one one million one million lórí one million lórí rẹ̀ nínú ayé kan náà wọ́n ti jọ lò báwo ni ó ti wà kàn olórí ni ó máa sọ fún àwọn ti bí ẹ̀pẹ́ ibi tẹ́ ọ̀nà tẹ́ rìn yìí ó mọ̀ kù díẹ̀ káàtó kó mọ dáa ìbá spiritually àti physically tí ẹ̀ bá ń lọ ní ìsìn tí kan lọ bá a bá tún ká ní ìsìn tẹ́lú ká kò lọ ẹnìkan gbọ̀nà ọ̀dọ̀ alámọ̀ ẹnìkan gbọ̀nà tàkí ẹnìkan àmọ̀ ìwòra wa náà ni ṣùgbọ́n nígbà tẹ́nìkan kọjú sí ọ̀nà kí Eh, bóyá bí ya tó bá mọ bí dáadáa ti wọta ń yẹn tó sì àwọn pé ẹ dákun lòun lọ ẹ pé a ẹ yí bá bẹ́ẹ̀ ní yí ẹ ọ̀rọ̀ ẹ̀ gan ni ọ̀nà àtàyé à ń fi tó yẹ tó yẹ pé pátápátá ní ẹni kó lọ sùn ló tẹ́lẹ̀ ni àwọn ọ̀nà àtàlùkì àmọ̀ tó dá àrùjọ náà á ṣe àtẹ̀rẹ̀ nù ìdí ni ẹ̀kú tọ́lọ̀ ń gbélé àlọ́wọ́ àwọn ẹlòmíín sí Islam ẹnìkan fọ pé ọlọ́ọ̀ nìkan ló kàn lọ́lẹ̀ sí lọ́kàn wọ́n pe ẹlòmíín oródodo ẹlòmíín ò gbà in the first place kò gbà lọ́dún kan kò gbà lọ́dún méjì ó tún kò láyé ó gbà total submission to the will of Almighty. ọdún sì jẹ́ nínú kan ní jẹ́ sí tí ẹ̀rọ ń ṣe nǹkan tó bá sọ pé òun ń ẹsẹsáìsì ni tàbí òun ṣe nǹkan kan ni ẹ̀sìnlẹ̀ ẹ̀sìn sọ pé tó ọ̀rẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ fọmọ ìrìn lọ́rùn tó bá fi lè pe nǹkan yẹn lẹ́sìn ọ̀la àátọ̀rọ̀ pẹ̀lú tó bá bá máa mọ̀kọ́ bá mú sí bàbá máa sàlàyé débi tọ́lọ̀ har kwanci da kwanci